الحمد لله ذي العرش الكريم أسبغ علينا نعمه وأعزها السنة والإسلام لا إله إلا هو العلي العظيم اللهم صل على عبدك ورسولك محمد وعلى آله وصحبه وسلم وعلى آله وصحبه وسلم تسليما أما بعد يا أيها الناس اتقوا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون اللهم ربنا وفقنا لتقواك والثبات على هداك والتمسك بهدي نبيك عليه الصلاة والسلام واعلموا أيها المسلمون أنه من هدي نبيكم الكريم ورسولكم العظيم أنه حذركم حذركم من أربعة أشياء حذركم من أربعة أمور ونسبها إلى الجاهلية وما أدراك ما الجاهلية فالجاهلية هي كل ما خالف الإسلام ولا يمكن أن تجتمع هي مع الإسلام أبدا أيها المسلمون أيتها المسلمات دونكم الاربع التي لا تكاد تفارق المسلمين وهي من الجاهلية المنتنة فعن أبي مالك الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع في أمتي أربع في أمتي من أمر الجاهلية لا يتركونهن الفخر في الأحساب والطعن في الأنساب والاستسقاء بالأنواع والنياحة على الميت رواه مسلم يا عباد الله ابتعدوا عن هذه الخصال فإنها ضد نور الإسلام فإنها ضد نور الإسلام وهي عين ظلمات الكفران نسأل الله العفو والغفران الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أسيقف الله وباوا وبطجة في هناني رب العرش الكريم أن تيون دا orí rẹ̀ tí ń sọ orí rẹ̀ látòkè lérí wa bẹ́ẹ̀ náà ni àánú rẹ̀ ó ń jáde láti wa ìkẹ́ ọlọ́run ọba bàbá lọ níwájú á bá pàdé bàbá tó bojú ẹ̀yìn náà á tún máa rí àánú ọlọ́run ọba gbaní ìkẹ́ ọlọ́run ọba ọdún ẹlọ́mọ pé ọba àánú tí a rí gbà látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba òun náà ni pé ó ṣe wá nìkan nínú àwọn tó ń ṣe ẹ̀sìn Islam ó ṣe wá nìkan nínú àwọn ọmọlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àsọ̀láàtù àti àsàlám fún òjíṣẹ́ wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́n ọba pè wá nínú al-Qur'an ya ayyuhan nas ènìyàn ọ̀bùdó rọ́bákùn ẹ̀sìn ọlọ́run ọba yín o èmi náà mọ́dá yín ẹ̀sìn ní alladhi khalaqakum ẹni tó dá yín walladhina min qablikum àtàwọn tó síwájú yín náà ló dá wọn la'allakum abẹ́lọ́run ọba ọba kọwa sí wá nìkan nínú àwọn tí ó dìrọ̀ mọ́ okun súnnà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹjẹ́ ká lọ́mà ẹ̀yin musulmi lọ́kùnrin ẹ̀yin musulmi lóbìnrin ẹlọ́mà pé nínú ìlànà òjíṣẹ́ Nábì wa Muhammad sallallahu alaihi wasallam o náà ni wípé wọ́n ń fà wá létí torí pé tí wọ́n bá jẹ́ aláàánú bí sí ń pàrọ̀ wà pé nìyàn bẹ́ẹ̀ náà ni yọ́ máa fà àyàn létí ẹni tó bá ń pera rẹ̀ ní aláàánú tí kò fà àyàn létí ẹ pé àánú rẹ̀ ò sí délẹ̀ o torí bí ọmọ ènìyàn nígbà mìíràn yóò máa rò pé dáadáa ní nǹkan yìí yóò lẹ̀fẹ́ máa ṣe ṣùgbọ́n tí èèyàn bá láàánú ẹ̀ lójú èèyàn àfàlejì ànábì Muhammad sallallahu alaihi wasallam sallam nínú ìlànà wọn táàfin máa mọ̀ pé àánú tọ́lọ́wọ́n bá fi rán wọn àánú ni ó ní pé sallallahu alayhi wa sallam wọn a tó ń gbà mí pé tẹ́ ẹ bá ti báyìí ẹ rí báyìí tẹ́ ẹ bá ti báyìí ẹ rí báyìí tẹ́ ẹ bá ti báyìí ẹ jẹ nǹkan báyìí tẹ́ ẹ bá ti báyìí ẹ gbẹ̀san báyìí ìgbà míì náà wà á nìyí wọn a máa fà wá létí ẹ lọ́mọ pé nínú súnà nẹ́bì táàfin máa júwe yìí wọ́n máa ń fà attention wa pé ẹ o ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ aburú ń bẹ níbi báyìí nínú àwọn àpẹẹrẹ tá fi máa mà òun náà ni kí òjíṣẹ́ wa yìí ànábì wa sallallahu alaihi wa sallam wọ́n fà wá létí kúrò níbi àwọn nǹkan mẹ́rin wọ́n ti fà wá lókun padà sẹ́yìn pé ká bojú wẹ̀yìn nǹkan mẹ́rin yìí kàtà fún kódà ànábì ẹ̀sìn mìíràn tí kìí ẹ̀sìn Islam tí wọ́n ń pè ní àjàhìlíyà tí wọ́n ń pè ní jàhìlíyà yìí ẹlòmí ọmọ túmọ̀ ẹ̀ ó léwu púpọ̀ gbogbo aburú ayé níbẹ̀ lábẹ́ tí wọ́n bá ti pè nǹkan ní jàhìlíyà lọ́mọ pé kò sí mọ̀lá Islam ń bẹ̀ tí wọ́n bá ti pè nǹkan ní jàhìlíyà kò sẹ́sìn tí ò lè jẹ́ ṣùgbọ́n kò lè jẹ́ ẹ̀sìn Islam tẹ́ ẹ bá ní ẹ̀sìn báyìí tí kì bá ti ṣe Islam kí ló kọ rẹ̀ jàhìlíyà ìwà báyìí tí ọba ti wá tí ọba jẹ́ sí pé títẹ̀ rẹ̀ islam bá kíni ìwà kíni yẹn ìwà jàhìlíyà ni gbogbo nǹkan tí kò bá ti jẹ mọ́ in tí ọlọ́wọ́ bá fi rán òjíṣẹ́ rẹ̀ sí ti anábíwá muhammad sallallahu alaihi wa sallam òní wọ́n pè ní jàhìlíyà anábí wọ́n sàfihàn àwọn àwa mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n sàfihàn wípé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin yìí ìwà mẹ́rẹ̀ẹ̀rin yìí ìsí islam gbà wọlé nǹkan tó jẹ́ sí islam ló wà ẹ̀yìn fẹ́ǹsì islam ló wà kò naam àwọn bàbá mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin ẹ̀yọ́ ajẹ́ká yìí àwọn bàbá mẹ́rẹ̀ẹ̀rin wò ṣùgbọ́n mo láti yẹ̀ wò á lọ sílé ẹ̀kọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ta ni ó mú olùgbọ́ mi mùsùlùmí mùsùlùmá tí ànábì bá sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam má la tí ẹ lásán o la ọkàn rẹ kò sì la inú rẹ torí pé làwọn máa pé kò ní sọ nǹkan kan jáde fún ẹ nítorí ara ẹ bí kò sí pé nítorí ara rẹ yàn kò ní sọ nǹkan kan jáde fún ẹ nítorí ara rẹ bí kò sí nítorí ara rẹ o bá máa sọ fún ànábì bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó yẹ ká múra pé mo fẹ́ gbọ́ mo fẹ́ gbà má múra pé mo fẹ́ gbọ́ lásán múra fún mọ́ fẹ́ gbọ́ mo sì fẹ́ gbà Abu Malik al-Ash'ari radiyallahu anhu wọ́n ní ànábì alayhi salatu wa salam wọ́n ní wọ́n sọ pé arba'un fi ummati min amri al-jahiliyya ànábì ní nǹkan mẹ́rin kan bẹ ẹ̀yin jama ẹ̀yin mùsùlùmí àwọn àwà mẹ́rin kan rí tí ó máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àlè ó bẹ́ẹ̀ bá rí nítàlẹ̀ ẹ̀ lókè bẹ́ẹ̀ bá rí lókè ẹ̀ láàrin ilé ìyọ́jẹ̀ ká máa pé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí léwu púpọ̀ torí pé tó fẹ́ fún ayé pé bẹ ní kọ̀m̀bán arba'un fi àwọn àwọn amẹ́rin yìí ẹ máa nínú ìjọ nínú àwọn ọmọlẹ́yìn yẹn ni pé tá a bá rí lọ́dọ̀ àwọn tí torí pé àwọn gan ni wọ́n ní ìwà burúkú mẹ́rẹ̀ẹ̀rin ṣùgbọ́n wà mẹ́rẹ̀ẹ̀rin yìí nínú àwọn àwà tó jẹ́ sí pé mùsùlùmí tí ó escape kò níbẹ̀ à yóò gòkè dáadáa nínú bẹ̀rù ọlọ́run ànábì wa fẹ́ ká gòkè sallallahu alaihi wasallam ìyẹn ni pé ìrẹ́ mùsùlùmí tó fẹ́ gòkè yà tẹ̀ lọ́rọ̀ yìí wọ́n mùsùlùmí tó fẹ́ wà ní the same level tó wà ó fẹ́ gòkè ẹ̀ máa kọyìn sí kọ́ mọ́ tẹ̀lé ṣùgbọ́n kò sèrè fọ́mọ ẹ̀rẹ́ ènìyàn tí ń tẹ̀lé ànábì lẹ́yìn sallallahu alaihi wa sallam tó wá wà lẹ́fù kan náà torí pé bọ́bá ti tẹ̀lé ànábì lẹ́yìn sallallahu alaihi wa sallam ojúmọ́ kan ò ní máa kọ́ mọ́gòkè ìyẹn ni máa ń jẹ́ pé ó ń sún nàìjíríà ojúmọ́ kan ò ní máa àfikọ́ ogun step naam ìwà mẹ́rẹ̀ẹ̀rin yìí ìṣe mẹ́rẹ̀ẹ̀rin yìí ànábi ní arba'un ìṣe mẹ́rẹ̀ẹ̀rin yìí fi ummati ẹ máa bá lọ́dọ̀ àwọn ni ẹ rí lọ́dọ̀ ọkùnrin ẹ rí lọ́dọ̀ obìnrin bẹ́ẹ̀ sí rí lọ́dọ̀ àwọn tẹ́ jẹ́ ilédè lárúbáwá bẹ́ẹ̀ náà ni yóò ẹ bá lọ́dọ̀ àwọn tí kìí ṣe ilédè lárúbáwá kò síbi tẹ́ ẹ dé lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lọ́dọ̀ àwọn àlè ọmọ mi tẹ́ ẹ̀ ní bá àwọn ìwà tó lè jẹ́ kéèyàn máa jábọ́ọ̀lẹ̀ nínú ẹ̀sìn Ànábì ní arba'un fi ummati min amri jahiliya Ànábì wá ní min amri jahiliya ó wà nínú ìwà tó jẹ́ sí pé anti islam àwọn tí kìí ṣe islam àwọn ni wọ́n ní wà náà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà máa bá ní ọdọ̀ ẹ̀yìn mùsùlùmí Ànábì wá ń gbẹ́gbẹ́ sọ́ra fún gbé kalẹ̀ mọ̀ ń fa wa náà létí ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ fún wa mẹ́rẹ̀ẹ̀rin wọ́lá ìwà mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn kan lẹ́mẹ̀ tó jẹ́ sí pé kó tó bọ́ ń bẹ̀ ọmọ ti wà sókun ara rẹ̀ kó tó bọ́ ń bẹ̀ ọmọ abẹ́ lọ́hùn ti dáadáa ṣùgbọ́n múra pọ̀ fẹ́ bọ́ ń bẹ̀ tó wọn náà bá gbọ́ wọn wà mẹ́rẹ̀ẹ̀rin wà á mọ̀ pé nǹkan ńlá ni alákọ̀ọ́kọ́ anábì alayhi salatu wassalam wọn alifakuru fil ahsab alifakuru fil ahsab àrábì ní kí èèyàn kódà ó tẹ̀síwájú ní láyàtùrùkúnahùn láyàtùrùkúnahùn àwọn àwà mẹ́rẹ̀rin yìí àwọn mùsùlùmí tí wọ́n máa hùwà mẹ́rẹ̀rin yìí láyàtùrùkúnahùn òun ní fẹ́ fi wà náà sílẹ̀ tó rẹ̀ bá ti ń gbà ní ó tó máa tẹ̀lé lẹ́yìn rẹ̀ bá ti ń gbà lọ́wọ́ ẹ̀ ní ó tó máa fà lọ́wọ́ la yatrukunahun alayhi salatu wassalam ọ̀rọ̀ yìí ẹ̀ka ronú sí dáadáa káàmà tá ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yẹni kí aṣíwájú má sọ́jì ọmọ ọmọlẹ́yìn látàrí ànábì náà ni sallallahu alaihi wasallam láwọn nǹkan yẹn ti wà ṣùgbọ́n ànábì ń tráì láti palẹ̀ nǹkan náà mọ́ kò nínú wàwà mùsùlùmí wọ́n láyé tóró kú náà hùn nígbà táwọn tó wà pẹ̀lú mi ọ̀bá lè fi nǹkan yẹn lẹ̀ tí ọ̀fẹ́ kú lọ́dọ̀ wọn tí wọ́n fẹ́ filẹ̀ tí ọ̀fẹ́ lọ bọ́ wà lẹ́yìn tẹ́ wá dé lẹ́yìn mi bá wà láwọn tá a wà lásìkò tá a wà àfi ká múra dáadáa ká sì jihadu náà kábẹ́ mi ra wa kábàjá ah, mi ní gbọ́ o mi ò ní gbà fún ẹ kí làwọn àwa náà ìwà àkọ́kọ́ anábìnrin alifákòrò fil ahsab ká máa fi ìdílé àbíran àbílù àbí ẹ̀ka àbẹ́yà ká máa fi ṣe fáàkì subhanallah ìsìláàmù ìṣẹ̀sìn ẹ̀yà kìí ṣẹ̀sìn ìran kìí ṣẹ̀sìn ìlú kankan kìí ṣẹ̀sìn àwọ̀ àrẹ́bìn ní ẹtú dànù kò sí lára ìsìláàmù àwa ni ìdílé báyìí àwa ni ìlú báyìí àwa ni ìran báyìí àwa làwọ̀ báyìí àwa ni ọmọ ẹni báyìí àrẹ́bìn alifakuru fil ahzab kí ni àwọn máa fi ìdílé ti fáàrí kọ́ máa fi ọ̀nà rẹ̀ ti fáàrí kọ́ máa fàwọ́ rẹ̀ ṣe fáàrí kọ́ máa ìlú dọ́wà tí a ti fi kọ́ máa ṣe fáàrí ẹ̀rí mùsùlùmí wò lọ́wọ́ bọ́m̀bẹ̀ tó bá bọ́m̀bì tìran ó kù tìlú rẹ̀ tó bá bọ́m̀bì tìlú ó kù tàwọn ará bàbá rẹ̀ kọ́mọ bí èmi ọmọ kìíní kan ó tún kíra ó pé ẹ lọ́mọ ìsìláàmù àwọn ìfẹ́ ká gbàgbé gbogbo àwọn nǹkan ní sallallahu alaihi wasallam máa fojú rẹ̀ wà àwọn ènìyàn lójú pé ṣé mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí mọ́fojú rẹ̀ wọ àwọn ènìyàn pé ọmọ ìlú wo ni ìran wo ni èdè wo ni àwọ̀ wo ni àrẹ́jọ pẹ̀lẹ̀ sọ́lọ̀bọ̀ àwọn àjọ táwa nínú wa tó wá dúkè ń bẹ̀mù tàní máa wo gbé à kódà ìlú mi ìdílé rà sálọ́bà gbogbo tó bá ti wá láti ìdílé rẹ̀ nàmbà wá láti kódà kọjá sí kò ní lọ́bà àdìjù tìlú wa láti tìran wa láti tẹbí wa láti tàwọ wa láti tìdí wa láti ànábì ní mílẹ̀lì jẹ́ àhìlẹ̀ ìyá ànábì ní kìí sára islam náà wọn sọ pé kọ́ má bèlédì rẹ̀ sí mọ́ sí gbọ́ wọn sọ pé kọ́ má bàláwọ̀ rẹ̀ sí wọn ò lè sọ pé kọ́ má bá ìran rẹ̀ sí ṣùgbọ́n kìí sọ ní nọ́mbà wán gbogbo nǹkan tá a wíìn ní ó kú tábẹ́ alìsílá mùsùlùmí náà alásọ̀mọ́ á sì dáadáa lóòótọ́ ṣùgbọ́n ká máa fi fáàrí èmi lọ́mọ Òṣogbo èmi lọ́mọ lọ́nù èmi lọ́mọ gbá èmi lọ́mọ awó wọ́n ní ká máa ṣe bẹ́ẹ̀ ní Islam mo sì lérò pé tó bá yára rẹ wọ́n náà ti wí bẹ́ẹ̀ èmi ọmọ máa pọ́ lè ní alifáfúrú bèlè sọ́ọ̀mù àwọn bàbá ti wá ní alifakuru bil ahsan anábì ní ìjìnà sí sọ́lọ́bà wà torí pé nǹkan ìkíni yọ́ máa bí yọ́ máa jẹ́ kí èèyàn gbàgbé pé yọ́ máa jẹ́ ká máa wúra wa bá jura wa lọ pẹ̀lú nǹkan rẹ̀ anábì ní kìí sí ìwọ̀n láti gírèdì ara wa o inna akramakum inda Allahi atqakum bó o bá ṣe súnmọ́ ìsìláàmù tó bẹ́ẹ̀ ló fi gòkè pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ọba òṣìṣẹ́ ọkọ̀ ọlọ́run pẹ̀lú ìdílé rẹ̀ mọ́ kò ní sọ́kàn ọlọ́run pẹ̀lú kò sọ́kàn ìsìláàmù pẹ̀lú ran rẹ àbídí rẹ àdáwọ̀ rẹ àbílùsò ti wà alákọ̀ọ́kọ́ nù ní alifáàkùrù fil ahzab ká máa fi ìdílé àbíran àbítàjú ká máa fi fáàrí ìwọ wá ní mùsùlùmí tí wọ́n máa fi fáàrí alifáàkùrù ìwà tí islam ìwà tó jẹ́ sí pé tá a bá ti rí lọ́dọ̀ ènìyàn ẹ sọ fún pé kìí ṣe lẹ́sìn islam ní máa hùwà báyìí òun náà ni àfáànú fil ansa ká máa bẹnu àtẹ́lu ìdílé kan àbíran kan àbílù kan àbídì kan àbáwọ̀ kan ọmọ yẹn tó ti búlé pẹ̀lú ìran rẹ̀ àwọn Yorùbá bá fẹ́ bá Haúsá wọn ní Haúsá gàmbàrí àgàmbàrí máa ní wàláhì ó ti ṣe páánù pẹ̀lú àǹsà gàmbàrí kan ti kọjá mẹ́un ọ̀fẹ́ búra nù táwọn ilẹ̀ bá fẹ́ bú yorùbá ní yorùbá bèrè bè ẹ̀rí hádàlé samuel islam òsìnú islam àpáánù pẹ̀lú àǹsà ká máa bẹnu àtẹ́lu ìdílé kan ìgbè ìyà kò níra subhanallah kò níra ìwọ̀wá níra àlẹ́sàn àti màṣẹ ẹlòmíì àfáànà fi àǹtàb àkúmẹ́ntíwọ̀ ìṣẹ́ àjọ ọjọ́ bàbá ọjọ́ ìyá àmàbí yára ti gbé ọwá àfáànà fi àǹtàb ó ti bẹnu àtẹ́lù dìlé ẹ̀nìyàn nítọ́n sọ ní pé ọmọ àlè ẹlòmí ọdẹ làmọ́lẹ̀ gan pé ọmọ àlè gbogbo ẹni tó bá pèlè ọmọ àlè àfáànà fi àǹtàb ó ti bẹnu àtẹ́lù rẹ̀ àwọn ajá ilé àyàmọ́sẹ̀lẹ̀ kìí ṣe mùsùlùmí ẹ̀nàbì sọ wípé àwọn mùsùlùmí ọmọ ẹ̀sìn nǹkan yìí wọn ò ní fẹ́ẹ̀ sí sílẹ̀ lọ́jọ́ tó bá ń bẹ̀rẹ̀ pé múra láti jagun ẹ̀mí rẹ̀ láti máa pe èèyàn lórúkọ tí kìí ṣe díẹ̀ tàbí ká máa sàbítì ènìyàn síbi tí èsì ran rẹ̀ ẹlọ́mọ̀ wípé a ti ṣe a ti bẹnu àtẹ́ a ti fi kan ìdílé rẹ̀ ìwà ẹlẹ́ẹ̀kejì náà wọ́n fáánù fi àǹtà àbá ká máa bẹnu àtẹ́ lu ìdílé kejì àbí ìran kejì àbí ìlú kejì àbí ìran kejì àbáwọ̀ kejì kò síbi tó dé tó báwọn àṣẹ sí ìwọ́n ni kó ṣe jihad nafsi kọ́ bẹ́ni ara rẹ̀ jágún kò fi bọ́m̀bẹ̀ tàà bá bá lọ́dọ̀ kèfèrí kò sí mọ́m̀bẹ̀ àwọn náà wọ́n ní nípìlẹ̀ ṣùmọ́ká bá lọ́dọ̀ àwọn mùsùlùmí náà lè sallallahu alaihi wasallam arba'un fi ummati min aljahiliya la yatrukunahunna Ànábì ní nǹkan mẹ́rin bẹ nínú àwọn àwa aláìlẹ́sìn Islam ìwà àwọn kèfèrí yọ́ wà ní ìjọ mi ẹwọ̀n rí àwọn ìjọ mi ò ní fẹ́ fi nǹkan náà sílẹ̀ ọwá kàfún àìná àpánú filansáàbù ká máa bẹnu àtẹ́lù ìdílé kejì àbíran kejì àbáwọ̀ kejì anábì ní kìí sára islam sallallahu alayhi wa sallam ìwà ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wal istisqa bil anwa ká máa fi nǹkan tí ó yẹ ká fi wá òjò ká máa fi wá òjò ká máa so sísọ̀ kalẹ̀ òjò ká máa súnmọ́ nǹkan tí èso ní sábàbí àárí àtójú yẹn bá ti sú sọ́nà ọ̀nà kìí àárí máa rọ̀ tó tún yẹn bá ti sú sọ́nà ọ̀nà gbọ̀ngán à ń fi la fi ń sàpéjúwe nì tó bá sú sọ́nà gbọ̀ngán àti ìsábàárọ̀ bẹ́ẹ̀ náà ni tó bá sú sọ́nà báyìí ọ̀nà lóògbó àbọ́nà báyìí anábì àríṣọ́láàtù wọ̀sẹ̀lá wọ́n nínú àwọn ọ̀wà tí ìsára ìwà ìsìláàmù nù kí ènìyàn máa so rírọ̀ òjò àbí àìrọ̀ òjò ká máa so mọ́ nǹkan tí kò lágbára láti mójò wá tàbí tí kò lágbára láti stop òjò pẹ̀kọ́ márọ̀ wọ́n gbogbo nǹkan méjèèjì nǹkan méjèèjì a ká ọ̀nà tó tún nìyẹn yọ́rọ̀ subhanallah ẹmẹ́wulẹ̀ ká bí tó tún yẹn kì í rọ̀ mbẹ́ anábìnrin mẹ́rin jẹ́ àhìlíyà ọ̀ ni ní òjò ní Allah fa'alun lima yuri a ti yóò agbáwájú ń gbà mí àti gbẹ̀yìn ń gbà mí nítorí yọ gbáwájú lè gbẹ̀yìn nítorí yọ gbẹ̀yìn ó lè náà sí ọlọ́run ọba nítorí yóò tutù ó lè gbẹ nítorí yọ ó lè tutù agbára ọlọ́run ni. wọ́n ní tàbí gbogbo ẹ̀ sọ́dọ̀ lọ́sọ̀ bóyá ọlọ́tí báyìí bóyá bá sọ ọ̀rọ̀ yìí jáde àbọ́lájì ọkàn rẹ̀ lọ́mọ pé o ti ń jáde kú nínú fẹ́ǹtì ìsìláàmù díẹ̀ díẹ̀ ọlọ́ndàkùn mọ́jáwọ̀ jáde kó ń bẹ̀ ọ́ ẹlẹ́ẹ̀kẹrin wọn ni yá hàtù àálẹ́lẹ́mọ̀jì nínú àwọn ìwà àwọn àti ìfọ́jẹ́ sí pé ọba náà láàrin àwọn mùsùlùmí ṣùgbọ́n kìí ìwà tó jẹ́ sí pé àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí ni wọ́n ní àwọn mùsùlùmí ọ̀kan fẹ́ sílẹ̀ anábì ní ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn àwa náà òun náà ni àdìníyà àti àdàlùmọ̀jì ká máa sunkún ká máa pé ká máa pariwo yà nítorí ìfẹ́ nìkan kú fún wálé léyìí ó sì rí ilẹ̀ oṣù àápa ohun tó fi palágbájá kàmà ké kàmà sunkún ẹ̀mọ̀ pé ìwọ́n náà mọ̀ pé ọlọ́run lọ́mọ yóò mùsùlùmí tí ń sì wà bẹ́ẹ̀ ṣùgbọ́n dúpẹ́ fọ́lọ́run ọ̀n lọ́nlẹ̀ díẹ̀ díẹ̀ nígbà kan ọfẹ́ ilé mọ́tò pẹ̀lú àwọn ìgboro báyìí àti kọ́ máa ráwọn ìyá yẹn bíi mélòó kan wọ́n fi borun sọnù borí báyìí wọ́n wà kẹ́sẹ̀ lẹ́sẹ̀ máa rìn lójú ọ̀nà ni o tọ́bá kù díẹ̀ tí wọ́n dé ẹni tí ó ní tíyàn rẹ̀ kú ní wọ́n wà múra wọ́n wà bẹ̀rẹ̀ sí máa sùn wọ́n wà máa ké àwọn àmì ó sùn rárá ẹlòmí ó polóhùn rere ẹlòmí yọ́ máa fọ àwọn èdè kan jáde tí yẹ́sí gbéyàjẹ̀ kórí ẹni tí èèyàn kú fún gan orí àwa máa wú wọ́n ni yá ẹ̀tọ́ alẹ́lẹ́mẹ́yìn àníbi ní ká máa sunkún hé hé nítorí pẹ́ẹ́nì kan kú fún wa anábì alẹ́sọ́lá sọ̀rọ̀ sẹ́lẹ̀mù oníkìí sára islam àwọn ẹlẹ́bọ wọn ni àwọn kèfèrí wọn ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ òhùwà ẹni wọ́n ní kọ́ yẹra rẹ̀ wùkọ́ mọ́sí náà wọn anábì àríṣọ́lá tó wọ̀sẹ̀lẹ́m anábì àánú ni wọ́n wọ́n ní arba àwọn fi ummati min amúrí jahiliya láàyè tó kò náà hún ní ó wọ́n máa fẹ́ sí nǹkan yẹn yìí o ṣùgbọ́n bàbá fẹ́ gbà lọ́wọ́ wọn ni fẹ́ sílẹ̀ ẹni tí ó wà sílẹ̀ tí ó fi nǹkan yìí sílẹ̀ onáà lẹ́ni tó bá tẹ̀lé ànábì lẹ́yìn sallallahu alaihi wasallam ó jẹ́ kí n sọ fún wa yí pé ká lísìn sọ́rọ̀ ànábì ká sì múra pa àfẹ́ gbà a sì fẹ́ lò bó ṣe wá gbọ́ yìí mọ́ lò lórí ara rẹ̀ nìkan tún lò lórí àwọn míì náà tó ìwà mẹ́rẹ̀ẹ̀rin ìwà alákọ̀ọ́kọ́ òun náà ni alifásoro fi ahsab ká máa ti dìlé àbíran àbílù àbáwọ̀ àbídè táà ń sọ ká máa fi fà áà ìran wá dáa jùlọ ànábì ní ọ̀dá yìí sí wà mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì àtọ́ànà fi ahsab ká máa bẹnu àtẹ́lùran kan àbáwọ̀ kan àbídè kan àbílù kan ìlú wọn kò sí gbogbo nǹkan yìí ànábì ní ìsára islam náà ẹlẹ́kẹta òun náà ni ká máa so rírọ̀ òjò àbí àìrọ̀ òjò ká máa so mọ́ nǹkan tí ò nípa lára yóò mú wá ní rírọ̀ ní o àbí yóò dájú pé kọ́ máa rọ̀ ní o ká máa so mọ́ ànábì lára ìwà àwọn jàhílíyà ni ẹlẹ́kẹrin tó parí ẹ̀ òun náà ni wọ́n ní yá hátù alẹ́lẹ́mẹ́yì ká máa sọkún torí pé èèyàn kú fún wa ẹkún tí a ń sọ ìkí tẹkún ojú nìkan ò ká máa sọkún ká máa ké ní ò torí pé táàbá ńlá ó lè má yẹrọ ṣẹ̀rí àbá àti wàpé ká sọkún tí yàn bá kú fún wa ànábì náà sọkún sallallahu alayhi wa sallam ṣùgbọ́n sí wọ́n ké wọ́n ké o àdúrà ti pé yàn ń ké tí bá ń hu tí ń sọ̀rọ̀ jáde náà ni wọ́n ní kì í ṣe wa mùsùlùmí mọ́kí èèyàn sọkún eléhùn kò sí nǹkan kan tó takò nínú ṣẹ̀rí à abẹ́lẹ́ wọn bàbá jùlọ kó ṣe wálẹ̀ ní tí kó sì wálẹ̀ ní tí ó gbà tí ó lò ọlọ́run bá kó sí ní fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n ti dì sọ́fìn nínú àwọn àwà mẹ́rẹ̀ẹ̀rin yìí tí sì ń bẹ lọ́wọ́ wa ọlọ́run kó gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kí n gbà lọ́wọ́ wa mọ́jọ padà síbẹ̀ mọ́ àwọn tá a ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé ọ̀dá ọlọ́run ọba kó fún alókun àtagbára láti ju nǹkan náà sílẹ̀ kálíbà ti sílẹ̀ nítorí tọ́lọ́run ọba láti fi tẹ̀lé ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́wọ̀n ọba kó ṣe àmójúkúrò fẹ́ni kọ̀ọ̀kan wa ó dẹ̀ ṣe àforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa ògbè tá a ṣe tí ò dára kọba wa hádànù ìta ti tọ́ dára kọba wa sàlẹ̀ fún ẹ̀san wa lórí ẹ̀ bí bá kù sí kọ́lọ́run ọba kó tún wa ṣe wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin